àsìkò ti tó fún ọ láti padà sáàrin wa. Ah! ẹ̀yin ìyá mi ọlọ́mọ bí n bọ́ fún ọmọdébìnrin ẹ bá ń fa àgbàgbà. ó ti wọlé agbọ́n agbọ́n tó o sì wọlé rẹ̀ yóò ta ọ́. bí ẹdùbù mi ń wájú wọ́n mọ̀ ọ́ bí ẹdùbù mi lẹ́yìn wọ́n pa wọ́n. ṣé mo níbi tí ọba bẹ́ẹ̀ kò sí àkè sọ̀kò síbẹ̀ kí tó sọ̀kò lépo ṣé o fẹ́ dépò olùpàpàtà ni kábíyèsí bíi ti bò. mo fẹ́ kó àṣejẹun ayé sí ọ́ mo fẹ́ pé gbogbo àwọn àgbàlagbà yìí wọ̀ ọ́yà yóò bàjẹ́. ẹlẹ́rìí ọba àkọ́tọ̀ sákìrì làdí lọ làdí àkàbí bẹ́ẹ̀ mọ̀. asáré tètè yìí lù lórúkọ náà gbé yín ìyá mi òjò. èmi làwọn kàbí wọlé alákòjì èmi lábẹ́ sẹ́kẹ́lẹ́ ti já wọn nílùú abẹ́lú. awolowóṣọ ni kó lọ rè jẹ nímọ̀ rẹ̀ ọ̀ ṣẹ́kúnlẹ̀ ó lè fọwọ́ bọ́ irọ́ lọ pa. bàbá ń kìlọ̀ fún bàbá rẹ̀ kọ́ wí fún níbi títí yìí gbọ́ india lọ́wọ́ ní ìlú yìí o bó bá kọ̀ tí ò bá jáwọ́ ìwọ tó ọjọ́ ọmọ rẹ̀ yìí gan-an ńlá fi palẹ̀kùn. orí àlè inú lásán ni ti láǹkọ̀kọ̀. bó bá jẹ́ kí ni ó bí mi jù bí mo ti wà yìí ọ sì wọlé láàyè. irọ́ ni jẹkẹrẹ ní mí bẹ́ẹ̀ bá lù mí nífun wọ́n pọ̀ tínú mi lọ. ọkọ̀ kọ́dà ó tún fẹnu họra. Ah! mo fún ọ ní ọrún lónìí orí àpèrè tó jókòó sí tó o bá kúrò ńbẹ ọ ń fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni wípé kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà láti fi yọ ọba ọ̀nà gbolúkọ lórí ìtẹ́ ni àbí bó. ẹni bá mà ti wáyé olúùnà òun náà ni ó mà ti lọ rẹ o. gbogbo àwọn tó ń wò ó kú ni wọ́n wọ́n ìsàrùn. lọ́dọ̀ olúgbòso mo kọ́ṣẹ́ mo mọ̀ ni. ẹ̀mí rẹ tó kọ tó filẹ̀ lákọ̀ọ́kọ́ òun la fẹ́ gbà lọ́wọ́ rẹ. Ah! tọ́lá tọ́lá tọ́lá o àwí kòkó kò sóhun tí kò lè sọ kò má mọdé kò má gbàlagbà kò sẹ́ni tí tọ́lá ò lè kú. Your body dey hot, Tola body dey hot so kí lè máa jẹ. tó bá ti wà. kó sì nǹkan tí ó ṣe àìbọ̀ funfun wà láfún ìbọ̀ ṣù pando pàìpẹ́ ẹ̀fẹ́ kì í gbóyàn mo lè kó èèyàn bàdé ẹgbẹ́ láìkí atakọ́ máa ń fi ọ̀rọ̀ lọ àti irú tiẹ̀ máa ń dùn ẹ̀ lè ti mí ìsẹ̀ ṣe kọ́ sọ pẹ́tẹ́pẹ́ má ṣe fún wa. wàá fọwọ́ gbóyàn fún mi. bẹ́ẹ̀ni. má jẹ́ kí ilé lánàá fún àwọn ọ̀la inú àwọn láti dá àwọn ọ̀la dúdú. irú ọbẹ̀ wo ni kí n máa yín sísè. gbogbo èyí tó bá ti wà náà lè mo jẹ ewédú mo jẹ ilá mo jẹ àpò mo jẹ ẹ̀fọ́ mo jẹ ẹ̀gúsí. ẹ kì í yẹ kí n ṣe mixture ọ̀gbọ̀nọ̀ àti ilá fún ẹ máa láìkẹ́. mo máa ń dùn. màá bá yín fi ó sì sálẹ̀ sí i. yes ma in the next twenty minutes.

eléyìí báyìí kò ń fẹ́ kí n bínú kò ń fẹ́ kí n jà. olófin tọ́lá lẹ̀ ó ti bá tiẹ̀ lọ ọ̀rọ̀ tiẹ̀ ti wọgbó eh, àjùlọ olópin ni a ti ju gbogbo tiẹ̀ yẹn lọ ọlọ́run ti ṣàánú ti gbá àánú dúdú ìwá wa ni. nísìnyí tí ẹ̀dẹ̀ ti ṣe prayer sí tí wọ́n sọ kí mi àtẹ̀lé fẹ́ra kí ló tún dáa dúró mi ò lè wait kí n fẹ́ níyàwó kí n fẹ́ ní ṣúlọ́kà. ó ti yá màá ná last mi níbẹ̀. Eh, ilé ọmọdé ah, àwọn náà máa fún wa mọ̀ pé ilé wọn ni wọ́n ti fún wa déètì káwa náà ká múra ká tara àwọn ẹgbẹ́ mi ayagi àwọn ẹgbẹ́ mi náà ráyè àwọn àṣìbàt always ni wọ́n máa dúró. Um, Jaiye mo fẹ́ fi mọ́mẹ́ǹtì sọ fún pé um, mo appreciate ẹ̀ gan. you most welcome. Yes, um, for everything to teach you last activity at You know, sometimes you just do things and you don't even know who is watching. For everything to Shipata Pata, I've been taking note of it all and I want to use this medium to say thank you. Tọ́pẹ́ sá, èmi kọ́ dẹ̀ ń ṣe ti tèmi fọ́nà ni and that is just me naturally. Me like máa rí èèyàn tí inú so all thanks to God. I know, I know. Òun náà mo yẹ sọ pé most times we do things for our many tó ń And that is why it is always good to be good. Because you never can tell who's watching. Yeah, exactly. Um, so, um, these past few days, okay. I've not been good. Ah, what happened? Just let's just stop. Ah, no, ah, uh, I won't be no fine. The thing is, um, let me just go straight to the point. Um, mo ti ń láìkẹ́ i mean um, láti bí ọjọ́ mélòó kan gbogbo ìrònú mi everything tó ń gbanú mind mi kọjá is all about you. mi ò mi ò lè explain mo ṣàkómọ̀ pé mo bẹ̀rẹ̀ sí ń láìkẹ́ and um, gradually likeness yẹn ó ti fẹ́ máa progress into love. so mo ti feelings fún Joanne. Okay, so let me just express myself to you. Sir, are you kidding me? Uh, no, Me okay kí prank stuff. so me, me, me, ò mi ò prank. Oh, you're not pranking me. not at all. Likeness is the mad love. Yes. You are starting to have feelings for me. Yes. Sir, where is that love coming from? I can't explain it. Either. You know, it's a feeling, and me, they explain it. Yes. Yes. And it's not as if you have color blindness or have eye problem and you're not blind, you're not partially blind. Uh, ah, ah, ah, this is me now, You want because I can see clearly. Yes. Mo dẹ̀ mọ nǹkan tí mo fẹ́. That you are having feelings for. Yes. You are not joking. I'm not. <laughs> so. Babe. O ṣe ní gbà. Kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀? Ó dẹ̀ ń sọ pé ò lè gbà. Kí ló dé? Jọ, reason for me. Kí ló dé tí mo fi fẹ́ gbà? jọ kí lè tó nígbà. kò ṣe èèyàn rí mi pé mo dúdú báyìí mo dàbí nànà àmúre mo ń wò ràkọ̀ràkọ̀ wò mo gẹrun irun òfìtì mi ewu ló tún wá lórí mi ní èjì mi ìwà ti mọ̀ pé irun mi gan ti wà frustrated nípa life mi frustration gan mú un rí mi èèyàn rí mi pé mo rí rádàrí báyìí wá toast mi ó lóun fẹ́ fẹ́ mi ṣé òkú yẹ kó ti mọ̀ pé rọ́ ló ń pa ni òun náà fẹ́ dàbí àwọn oní one month two month ni tó bá ti rí nǹkan tó fẹ́ rí náà dẹ̀ máa sá lówó mi ò ṣe mí ní tán. ṣó mọ̀ kó ti ti bẹ̀rẹ̀. ṣó mọ̀ kó ti ti bẹ̀rẹ̀. ṣé kí n sọ fún ẹ this guy he has everything so tó wọ́n ti máa kọnu sí yàngàn kò ń ṣèwọ́ ló yẹ kó even tó bá yẹ no mi sọ bẹ́ẹ̀ o má get me wrong like tó bá yẹ kó fẹ́ ní fóònù ó láwọn èèyàn tó lè pè náà and ẹ ó láwọn èèyàn tó lè pè náà ibi tó ti máa mọ̀ pé ó nífẹ̀ẹ́ gangan nìyẹn so please just give him chance. my dear Oh, ò mọ̀ bóyá psychopath ni bọ̀bọ̀ yẹn tó kàn fi pé ẹni tí ayé ẹ̀ rí rakọ̀rakọ̀ bí ayé mi ó kàn fẹ́ wo bóyá bí mo ṣe máa ń mọ̀ ọ́n àbí nǹkan kan nǹkan tó máa ọkùnrin mi wà tẹ́ pé olóyún ló máa ń ló máa ń wù wọ́n tá máa bí olóyún pé káwọn ṣàṣẹ wọn pẹ̀lú olóyún. jọ́sọ ti mọ̀ lójú ẹ̀. ẹ eh, nǹkan tí mo sọ náà nìyẹn pé ó lè fẹ́ wo bóyá bóyá mo máa ń ké ni àbí mo máa ń pariwo. gbogbo àwọn ọkùnrin tó máa ń wọ́tẹ̀yàn yẹn ṣé o ti rí kan tó máa ń ba ẹ tó máa ní fífẹ́ tí mo fẹ́ fẹ́ mo fẹ́ hot mo fẹ́ padà fún ní breakfast ni wo sórí báwọn yìí tó fún mi ní breakfast ṣe wá náà nìyẹn òun náà dẹ̀ tún máa túnṣe ọwọ́ ẹ̀ wò wo mi ò rẹ́dí àti fall in mi ilé wa máa kọrin àdá kí n máa sunkún kí n máa mutí kí n máa ṣe never mind how far the way like you. ó ṣe fi i wish nothing sin. but the best for you mi ṣe nílẹ̀. oya please i'm begging you o dẹ̀ fún guy any chance you know this guy has money ṣé kò wá ń tàn láàrin mi àti gbogbo àwọn tó ti fẹ́ tẹ́lẹ̀ ṣé ni wọ́n wà tó fà ìtàn. anyways only eldest skin ṣá yeah skin and glow. Mhm. hmm ní skin. Mhm. I saw him once so he's handsome. Mm-hmm. and another thing I want to wá fẹ́ yẹn náà ṣọ́ lówó ìwọ ṣáà ló máa fún ọ lówó mo mọ̀ yẹn even tó bá ń hide fún So this guy has everything. Oh, just give him a chance. And again, mo kí tábà ní ká díjú tẹni burúkú fi kọjá títí tẹni mi máa fi kọjá àní mọ̀. Please. Okay, tí máa ní kékeré irun dáadáa, ó dà pé àjẹgbòdo ni tó ń wẹ̀ nìkan ra. Ó fẹ́ ká jọ ṣe kárìnkà pọ̀ kó òṣì lájọ máa máa ṣe because orí bó ti di lord of the ring wọ́n kọ́ propose ẹni ríǹgì gan ti ya tàtú sí ẹ lọ́wọ́ láì ṣe pógun onírin ló gbé sọ́wọ́ ó wá fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà sẹ́yìn mi àti àmàmà ṣe ọwọ́ òṣì kiri ní snapchat. kò ì propose ẹ so just calm down and again abe atin plan introduction wa so fara ìbàlẹ̀ just give him chance that's what i want and again next time tó bá lọ síbẹ̀ i'm going to do a just small makeup for you makeup tí ò ní yọ. ó máa yọ ìwọ ló mọ ṣe let me just start somewhere. ìwọ fún mi fún mi má dìbò jù mo ti ní pimple fún mi. àní kò kó sí ẹ kó sí. kí ló ṣe àní kò ó sì ń tẹ́ máa ni ẹ kó ṣe kó kó lẹ́mí. kí ni wọ́n ṣe fún ẹ. àní kò ṣáà kúrò kúrò bàbá ẹ bàbá ẹ bàbá ẹ ọ̀dọ́ bá ti wà kó. sí sí sí sí sí sí sí sí kí ni ẹ bá mi di ọ̀gá yín ní oṣù ah! ọ̀gá ta ni mo ṣe rí kọ́ńtrasì ẹ̀ tó wá ṣe bí ó ti tán wá dẹ̀ máa lọ bọ́ síwájú kó wá bí tó ti fẹ́ ṣe ọmọ elépo ní lọ tún gbọ ẹ̀fọ́. Ah! mi ì ṣe kọ́ńtrasì kankan ah! marriage mo wá wá sí bíbá ìfẹ́ mi. ta ni ìfẹ́ ẹ ṣó o ya wèrè ṣé náà tí orí ẹ ò tí lùzì báyìí a ní kò ṣe kó kó lé fún mi ṣó kọjá bẹ́ẹ̀ ni ìwọ ṣe kí ni. ẹ gbà mí ta love of your ta ni mẹkáníìkì fẹ́ lọ ṣe mọ́tò ni. mẹkáníìkì ni àyàjọjà ah, àríwọ̀ kó káàbọ̀ ṣùgbọ́n ẹ̀dá lè dé. mẹ́wàá ti ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ o. Dèjì ni o ẹ wò ó tẹ́ bá ti lọ báyìí kí mo sọ fún ẹ wo orí ẹ ẹ wọ ọrùn ẹ ẹ wọ ọwọ́ ẹ ẹ wọ ẹsẹ̀. Dèjì fìlà mi aṣọ mi aago mi ṣé o ṣílẹ̀kùn yàrá mi. Ah! irọ́ ẹ̀ ó wà ṣí. rárá o ọ̀ ṣì kí ni. lọ́nà yẹ kẹ́ ẹ dé o ọ̀la ó ti gbé ìwé ilé ó fẹ́ lọ ta gbolé. what Deji bá má jẹ́wọ́ pẹ̀lú bí mo ṣe trust ẹ tó àwọn ọ̀rẹ́ mi sọ fún mi wípé o máa ń wọ aṣọ mi lọ sí mọ́ in fact èyí tá a jọ dá o máa ń wọ̀ no sir Sisi náà sọ fún mi mi ò gbàgbọ́. Ah, máa wulẹ̀ bọ́ sókòtò wọ́n ti ká wọn ní ìṣẹ́wàá gbé dorúkọ òde ni ọ̀dà. báriwo yìí listen eh, madam so what do you need. Ah! no no no no Oh, oh, oh, oh. ọkọ bá lóun need help oh, oh, oh. Oh, oh, oh, oh. tọrọ kankan. sọwọ́n burúkú ni ẹ ni. Oh, oh, oh, ṣé ayé ò Oh, oh, oh, ló ní dẹ́ Oh, oh, oh, wo olórí burúkú Oh, oh, oh, jà mí lólè Oh, oh, oh, jà mí lólè Oh, ó ti jà mí lólè gbogbo nǹkan tí mo ní ní ayé mi. ọlọ́run tó dá kò lọ sí òní padà àti tara àti tẹ̀mí tí ò ti bọ́n yóò dápolọ rẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀jì. ṣé rí wèrè yìí eh. torí tiẹ̀ ni mo ṣe fi lé ọkọ sílẹ̀ tí mo kọ́ wá bá ń bì báyìí tí mo ní mo fẹ́ wá rí ìbárí pé kí wá sọ́dún ẹ̀ kí wá má rí àṣọrọ́ rí burúkú ìwọ kọ́ ló ní gbogbo nǹkan. Ah! Ah! listen listen listen listen listen ṣé kò ń ṣe inú yàrá mi náà lọ́jọ́ ń wọ̀. ẹ bẹẹdúmù ibẹ̀ náà ló ń lò ó. Dèjì. Sir. ẹ eh, madam tí mo bá gbọ́ ẹ yé dáadáa ìwọ tìtorí ẹranko játijàti ìfilé ọkọ ẹ àmọ́rú yín. shut up shut up ah. now madam torí pé o jẹ́ obìnrin mi ò jẹ́ kí n mọ nǹkan tí màá ṣe now take your bag and get out of my house right now. wọ́n ní wàá máa ṣe sí i ẹrù mi sì kú nílé. àwọn oníṣègùn aláìsègùn tí mo bá fi ọ̀pá yìí tí ah, máa fi gba orí rẹ̀. ẹ wo ẹ mọ̀ pé afọ́jú wá ká fi gbá wẹ̀rẹ̀ síta jàre ọ̀pá afọ́jú. tí mo bá tí mo bá rí ẹ bí èdè ah. ah, ẹ wò ọlọ́pàá ló máa kú sí. wọ́n ò fi ọkọ ẹ lẹ̀ ò fi ọkọ lẹ̀ ò wá tẹ̀lé ẹranko yìí and you ìwọ Dèjì Your fire, fired. ọ̀gá ẹ ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìdájọ́ tiẹ̀ náà ẹ mo sọ fún ọ ẹ ra ọ̀gá ọ̀gá ẹ ra. àbí ìsọfún ọwọ́ ló dáa tó báyìí gbogbo obì òṣì tó bébí pósítà òbí tó á rí ojú ẹ̀ wálẹ̀. ọ̀gá ọ̀gá ẹgbẹ́. ọ̀gá ọ̀mọ̀ràn tí máa gbóhùn jẹ́ lọ fún wọn. Ah! dèjì mo sọ fún ẹ táwọn obìnrin yẹn bá ti mú owó dé wàá máa fún mi ní chẹ́ńjì tètè ṣé pé mo dẹ pápó báyìí ó ti wá mú ọ ó tó fẹ́ gbà lọ kò sí wàhálà o aṣọ tiẹ̀ jọ́tọ̀ e, àwùjọ dé karamos kò tó fi gbẹ́rù ẹ kò tí ì gbà kó kaṣu ẹ lọ síbẹ̀ dáàgó ọ̀gá padà ṣé mo sọ bẹ́ẹ̀ fún un dáàgó ọ̀gá padà o ṣé mo sọ pé mi ní rẹ̀ yé o ká ọ. ojo pan, so so so ìyá wèrè láti kán. ṣo ṣo ìyàwèrè. frustration ni. ṣo ṣo ìyàwèrè. mo lọ potential. ṣo ìyàwèrè báyìí. mr isan. mr kò bá mi bẹ̀bẹ̀ ṣo ìyàwèrè. mò ń bẹ̀wọ̀ ọ̀gá ọ̀gbà ni. mr kò bá mi bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òsì ló ń sọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ òsì ló ń sọ. ṣó o pè mí agídí bí àwọn mọ́lá ti rán rẹ̀ rùn sábó ṣó o pè mí mo béèrè níwọ̀ ẹnu ẹ̀ ṣe ń gbọ̀n ó ti lábẹ́ lábẹ́ òbí ṣe ń dà lẹ́nu ẹ̀ ọjọ́ lọ yọrin eyín ẹ̀ kú o lòsì àkọ́rẹ́ ìjòsí ẹ̀yìn ló fi ń rìn sún síwájú kí n sún síwájú sún sẹ́yìn eré ló pè é yọ kan ara ó ti fúyẹ́ wàláì mo lè pẹ́ ọ́. èyí kì í ṣe òpin yes coming. Good afternoon. Good afternoon. Sorry, who are you? Ah, ẹ̀yin lẹ wọlé mi ni màá béèrè pé ta lẹ béèrè. Okay má bínú ẹ̀gbọ́n Bísọ́lá lèmi. Ah! ẹ káàbọ̀ sá ah, ẹ wá jókòó ẹ wá jókòó. Bísọ́lá ńkọ́. Ah, kò sí nílé owó jáde ni bóyá kẹ pé pé ẹ wà ń bí báyìí. ẹ bọ̀ kí ni ìwọ ń ṣe ń bí. nǹkan tó ṣẹlẹ̀ ń pé èmi èmi àti Bísọ́lá àkànjọ ń manage bí báyìí for now. oh okay. Uh -huh. Yeah, Lobisola. Yeah, báwo ni? Mo wà nílé ni, so mo rí ọ̀rẹ́ kan nulẹ̀. Sorry, what's your name? Tola, Tola. Tola, Tola. olóhùn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀jọ ń gbénu lé ni. Oh, oh, okay, okay then. All right, no wahala. Okay, all right, take care. Bye. Yeah mo ti bá sọ̀rọ̀. <laughs> all right sir ẹ jókòó kí lè fẹ́ jẹ kí lè fẹ́ mu ẹ jẹ́jẹ́ lọ bá yín. no no no no no no má worry máa help ara mi. ah okay <laughs> all right ẹ káàbọ̀ sá. Eh. Hello, wonderful people yeah actually oh ṣẹlẹ̀ ẹ wo online náà mo ti rà jàre okay yes ah púpọ̀ ẹ ni mo ní o púpọ̀ ẹ púpọ̀ ẹ ti bá ra ìgbà tí mo order bíi twenty six ni mo ra. yeah mo kàn ní kí n wé eléyìí ni. Can you leave the kíní tó ń ṣe kó jẹ́ kí n bẹ̀ sọ̀rọ̀? I'll be back. As in, jókòó lẹ́dá kájọ sọ. Actually, uncle, um, Sherry, I'm ló yẹ to n ti wá but torí video team mò ń ṣe yìí ni mi ò ṣe lè wá Sherry mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Ẹ jọ̀ọ́ ṣé tẹ bá ti jáde lọ ṣé ẹ máa lagi ni àbẹ máa lọ ń ro pọnpọn àbẹ máa ń ṣe because tẹ́ bá ti dé báyìí tẹ́ ti wọnú yàrá yín bó tiẹ̀ jẹ́ pé yàrá kan náà kọ́ là ń sùn ṣé rí ẹ máa máa ọrùn báyìí màá dé máa gbọ́ níbi tí mo sùn sí. àwọn èèyàn tó lómi lára tó ń ṣe kínní ló jẹ́ kó máa ọrùn bẹ́ẹ̀ yẹn ẹ̀yin dè rí ẹ̀ lára ló ṣe pé ah, ẹ̀yin rèé wá. sórí ẹ pé no like are you in your right senses no question ni mo béèrè ṣé o wà òkè ṣé o gbádùn. dákẹ́ jọ yẹn kọ́kọ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ inú ilé tó wà yìí ta um, ló ní. tí o bá ṣe pé o stupid ọ̀rẹ́ yẹn ò sọ fún ẹ wípé inú ilé yìí tí wọ́n sọ pọ̀ rẹ̀ lónìí yẹn pé èmi ẹ̀gbọ́n ẹ̀ èmi ni mo kó owó yẹn lẹ̀ tó fi gba inú ilé ìwọ wá ní orí láyà o wá ń sọ fún mi wípé inú ilé tèmi fowó tèmi gbà ibì kan tí mò ń sùn ó yàtọ̀ síbi tí wọ́n ń sùn ó eh, eh, bẹ́ẹ̀mi ṣe ń rọrùn ó ń disturb ẹ pé ṣé mi lọ lagi jọ kí ni nǹkan tó wúlò fún gangan nínú ilé onílé iṣẹ́ rẹ̀ ò lè ṣe ní gbogbo everywhere bó ṣe wà dusty abọ́ ò ní fọ ilẹ̀ ò ní gbá oúnjẹ ò ní sè all you know how to do is sit down on that phone and start making videos wọ́n á sọ fún mi pé òkè ibì kan ní kíní kan ká máa ọ̀fun kíní jáde kí ó fẹ́ sọ but kó wá ní kí mọ̀ kí ẹnu èèyàn kọ̀ sleep ẹ get kí àwọn èèyàn kọ̀ twist kó wá sọ nǹkan tí mo ní òun kọ́ nìyẹn ẹ tètè gbà sódì ni. actually nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣe ṣe máa um, ariwo tí mò ń gbọ́ yẹn ní ibi tí mo ti máa ń gbọ́ nígbà yẹn ó dàbí pé um, bóyá mo máa ń tún tìrì sílẹ̀ so fọ́lì mi máa ń pọ̀ tó ṣe bá disturb mi ni àti wípé fíríjì ẹ bá rántí dáadáa máa pé mo ti máa ń complain pé ó máa ń pariwo tí ó dà pé bí ariwo yẹn tó bá ti dòwú tẹ́lẹ̀ rẹ̀ ti dákẹ́ ẹ̀yìn ariwo yẹn máa wá pọ̀ ó máa máa disturb mi. kò ń ṣe èmi mọ́. no no no no and again. o ti stupid o gọ̀ o fi ẹnu ara jọ ó mọ̀ pé bó ṣe sọ ilé àbúrò mi tèmi fi owó gbà lélẹ̀ ibo ni àwọn Yorùbá máa sọ pé obìnrin máa ń dalẹ̀ mọ́ṣú ẹ tó bá mọ̀ ilé àwọn òbí èèyàn lèèyàn máa ń dálé moṣú sí bó ṣe kúrò lé ọkọ ẹ tó ò nílé tó fẹ́ gbé tó wá dálé moṣú sí bíbá ìbí òkè ṣe ẹ i'm tired of you being in this house all you have to do right now for me is leave this house wàá kúrò nínú ilé torí kò ń ṣe ilé ẹ so fridge ló ń disturb ẹ o èmi ni mo ń disturb ẹ o kò ní lè ìbágbépọ̀ èmi àti ẹ kò ní lè rọgbà. kò lè disturb mi ṣé ìgbà mi wà lóòótọ́ lóòótọ́ tí èèyàn bá wọ àwọn kan ṣe mọ̀ pé windpipe ẹlòmíì ó máa ń fẹ́ ẹ ó wọ́n possible ẹ má bínú wọ́n possible kò jẹ́ pé ti tọ̀dọ̀ yín ó ti rin so kò jẹ́ kí atẹ́gùn ẹ̀mọ̀ pé tó bá fẹ́ atẹ́gùn máa máa lọ dáadáa á máa jáde so èyí tó wá tí mi ó lè jẹ́ pé bóyá atẹ́gùn yẹn ò rọ́nà lọ òun ló wá ń dí àwọn ibì kan tó fi jẹ́ wípé àwọn nǹkan tí mo sọ pé ẹ máa ń ṣe yẹn actually òun kọ́ ló ń disturb me but nǹkan tí mo sọ pé ẹ máa ń ṣe yẹn tẹ máa ń ṣe ẹ ó lè jẹ́ pé òun ló ń affect ẹ so bí àti ẹ bá ń try láti máa stress ara ẹ. ṣé ọ̀rẹ́ tiẹ̀ yé mi fíríjì mi windpipe àbí freeze pipe whichever one tó ń kó jẹ́ mo ti wá rí i pé ìsídà kó jẹ́ pé wọ́n kọ́ ẹ tó o gba ẹ̀kọ́ àbí wọn ò kọ́ ẹ rárá because tó bá kọ́ ẹ tó bá ní làákàyè wà á mọ̀ pé you won't stand there or kneel down there and talk to the owner of the house in such manner ṣé ò ní sẹ́ǹsì ni ó dẹ̀ ṣe tún dúró tún ṣàlàyé eh, wind pipe o eh, breeze pipe o eh, ìfún ẹ ṣe kinní kan ìfún ẹ ń fẹ̀ ń ṣí ó ti mad èmi ò bẹ lẹ́jọ́ just leave my house. uncle ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àbúrò yìí náà rí mi tán ó mọ̀ pé ọmọ òrukàn ni mi ò lẹ́bí mi ò lára I've got no family. bó ṣe lẹ́bí tó ṣe lára yẹn sórí ibi táwọn ọmọ ọ̀run kan máa ń gbé sí á bẹ́tà gbàgbẹ́ lọ because ayé ò wúlò so bó kí ló kú ẹ fẹ́ wúlò fún just leave this house that's all I that's all I can say àwọn jókòó síbẹ̀ ó tún mú mi bú. ó ti padà tí kábàámọ̀ Yeah. tọ́lá ẹ ṣe ṣí ọ̀sìn. wọn ò ní bẹ́ẹ̀ ṣe kí ni. ọmọ aláìlẹ́kọ́. òun ló tẹ́ mi lọ́rùn jù òun ló tẹ́ mi lọ́rùn jù. bàbá ti lọ tán sí lọ́mọdọ̀ ọmọ ráyè gbóúnjẹ wá fún mi. ok torí oúnjẹ rẹ sọ pé wọ́n ti travel kó tẹ́lẹ̀ náà bá travel ṣé mo kò tí màdàm bá lọ bí mo máa lé lórí ilé yìí wọ́n á yọ oró oró máa yọ lára ebi á pa. Ah! ẹnìkan kan lẹ̀kùn. ẹ ṣé mi kọ́ ọ́ lọ́kọ́ wọn tálẹ́bù yìí. àwọn ọmọ mi tọ́ wa lọ. ẹ ṣe à ń yọjú bí olè ẹ wọlé ẹ dúró. ẹ ká sàn. dọ́là. Ah, ẹ ká sàn. ẹ mọ̀. ṣé òun ọ̀ ọmọ màdàm tí. èmi ni. Ah, o ti yé mi ẹbí yẹn ta. ẹ ṣe mo fẹ́ lọ rí àwọn. ẹ wá ń bì gbọ́dọ̀ ah, ń lọ ẹ lè rí màdàm ẹ lè rí mọ́mì. Ah, Kazeem. Èmi ni ẹ sọ fún wọn ọmọ ọmọ mi. Ẹ jà sọ́lẹ̀. Túnráyọ̀. Ah, Lọ́lá. Èmi ni. Mo wá. Ẹ wá sọ tẹnu yìí, ẹ̀yin náà tún mọ̀ wọ́n. àtúrọ̀. ẹ ní bílíìfù ẹni tó wà ń ta. tani. tọ́lá ló wà ń Tola o. Tola bẹ́ẹ̀ni. tọ́lá ìwò tọ́lá mi. bẹ́ẹ̀ni. kí ló wá ṣe mí. a ah, kò yé mi náà. tura eh, ẹ jẹ́ kó wọlé o. rárá èmi gan ò jẹ́ kó wọlé. ní kó wọlé. kí ni kó ok ok Okay. Tọ́lá ìyẹn ni pé Tọ́lá lè wá sílé mi. bóyá káwọn ọmọ. màá yọ owó lára ẹ. bàdámù ṣe wọlé. Ah, ẹ ṣe. ẹyìn. ṣe kó jẹ́ mẹ́ta. wọ́n ní pé. ṣé n ta tiẹ̀ ní mọ̀ fún wa lóúnjẹ náà ló ti pè é. ìyẹn ní pé wọlé wọlé mi. ẹ má bínú wa ọmọdé ló ṣe mí. ọmọdé ló ṣe <laughs> ọ̀gá o ọmọdé ló ní kò yá abáramọ rẹ jẹ Táyọ̀ jọ bá mi lọ wọ ọmọ mi bá mi gbé ti jí tó bá ti jí ká lè tètè máa lọ fún immunization ẹ̀ torí ẹ̀ mo ṣe jókòó sí bíbá tí ó bá dẹ̀ ti jí ká gbé ká máa gbé lọ bẹ́ẹ̀ nù ó ti yẹ. ó yà lẹ́nu pé mo ti bímọ. <laughs> tọ́lá ò ni o ṣé wò mọ̀ pé n tó ṣe lọ́jọ́ kìíní àná ó bá mi rán ọlọ́run létí. you too dey disrespect people yeah. tọ́lá kò sóhun kan tí o lè sọ ó bá sọ kì í gbọ́. tiẹ̀ ni mo rúye. kò sẹ́ni tí kò lè fojú parẹ́ tọ́lá kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi ìjòyà ló ṣe é tí ó ṣe nìkan rí your own too much tọ́lá your own too much yeah, tọ́lá àwí kòkó lójú ọlọ́rọ̀. Ah. báwo ni dìde dìde dìde dìde dìde dìde. mo dé wá wá sí ibi tí mo ti rí angel tó ti help mi yẹn wọ́n dẹ̀ ní ibẹ̀ kọ́ ló ń gbé. ah ibẹ̀ kọ́ ni mò ń gbé ẹ ṣe rí ibi tó ti wá pè mí yìí eh. ilé tí ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ eh. ilé mango yẹn wájú ẹ̀ gangan nílé tiwa wá. Ah, wájú ilé mango yẹn ṣé bíbẹ̀ ló ti lọ pọn méjọ yẹn. ibẹ̀ gangan ṣé lẹ́yìn nìyẹn ni. ilé wa ni wa. Ah, mi ìdẹ̀ mọ̀ mo rò pé lè ní tọ̀dọ̀ yìí. Ah, irọ́ irọ́ irọ́ mo kàn máa ń ṣe níbẹ̀ ni. ẹ kí ló wá ń ṣe ń sìn. Eh, yàtọ̀ sí kí n wá ṣeré ń bì báyìí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a kúrò ní school. Eh. yàtọ̀ fún pò ń kọ́ṣẹ́ kọ́ kò sí nǹkan mi tó tún ṣe. kò sí nǹkan kan tí mo ní ní ṣàkóso. àwọn parents ẹ̀ ń kọ́. wọ́n wà ó yé mi ó mi so o kàn máa ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ni tó bá ti lọ bí iṣẹ́. kò máa ń bá àwọn ọ̀rẹ́ mi ṣeré bíbá. ọ̀dà jẹ́ ká ṣe báyìí. how about ti máa ń invite kó wa máa ṣeré lọ́dọ̀ mi tó bá ti busy jù. Ah, kí wá kí yín lé. Mm-hmm gbéyè tẹ sọ wípé kí n máa bọ̀ lọ́dọ̀ yín kí n máa gbé lọ́dọ̀ yín mo lè gbé lọ́dọ̀ yín o. Ah, bẹ́ẹ̀ ni wà. are you for real. Ah, bẹ́ẹ̀ ni wà. kò burú gbà ẹ́ tó bá ti di let's say next week friday bíi twelve lọ́sàn-án báyìí máa wá máa wá sọ́dọ̀ yín nílé yín. ilé wa. máa mhm. ah, èmi wò bóyá kí n gba fóònù nọ́mbà yín kémi pé màá wá bá yín ibi tẹ́ bá wà mo máa wá. ṣé bí mi ni mo wá bẹ́ẹ̀ lé ni o ò expect pé màá wá tí mo fi wá tí mo wá yìí. fọkànbalẹ̀ mo ní màá wá màá wá màá fún ẹ ní nǹkan kan tó máa mú dání ah. títí dìgbà yẹn tó tó bá next week friday màá wá sọ̀tọ̀ ṣùgbọ́n. ẹ máa kó ń ṣe ṣẹ́rí ṣẹ́rí alákọ̀ọ́kọ́ yìí. mo mọ léyè ṣebí ilé tó ti lọ pọ̀ mí jọ yẹn ni. bẹ́ẹ̀ ni màá mo mú bẹ́ẹ̀ má wọrí ṣe ti gbọ́. yes ma má wọrí. ẹ ṣe bàbá ẹ ṣe mo dúpẹ́ wọn ẹ ṣe wọn. pẹ́ dìde dìde kò tọ́ pé wá bá mi fún ní ten thousand. Ah! má pariwo ah, má pariwo má pariwo. tọ́lá mo ní kí ló fi adúrú owó yẹn rà owó tó yọ lákàtúntì yẹn kí ló fi rà. mo fi ra nǹkan ni. o fi ra nǹkan mhm. ah. tó bá fún ẹgbẹ́ ẹ lówó at this age wọ́n máa fi ṣe business ni wọ́n máa fi sáré fi ṣe káràkátà kọ́ lè multiply owó yẹn ni wọ́n á invest owó yẹn wọ́n á rí èrè lọ́nà ìlọ́po ìlọ́po ìlọ́po but ìwọ ọkàn squander owó mi ni tó o bá ara aṣọ wàrà wig nǹkan tí ò important ní life ẹ right now ló fọwọ́ mi ṣe ṣé o mọ bó ṣe invest owó ni o mọ bó ṣe yọ ọ padà o mọ káràkátà ṣe ni. ẹ jọ kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an ah. ẹ lọ ni mo ti nà tẹ́tí ń pariwo báyìí tẹ́tí ń gbéra yín lé mi gbóná tẹ́tí fẹ́ máa fúnra yín ní high blood pressure. Ah, ẹ lórí owó kékeré ta mú ń sìn takọ̀ fi ra nǹkan òun lẹ ti ń pariwo tẹ́ next thing tẹ́ máa ṣe ń sìn ni pé kẹ́ gbágo kẹ́ lọ síta kẹ́ lọ máa pèrò lé mi lórí pé ó dá o so gbádùn. ẹni ẹ ó yọwọ́ ó ṣe gbá o kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ah, ẹ máa farabalẹ̀ kẹ́ máa calm down ẹ mélòó náà ni mélòó la ti yọ Ah, mi ìṣáà tí yọ twenty million àbí mo yọ fifteen million naira tẹ́ ń ah. pariwo báyìí ṣó gbádùn èwo ni mò ń sọ̀rọ̀ tó ń fún mi láwọn reaction burúkú tó ń fún mi ní àwọn playback lẹ́yìn ṣó yá wèrè ni ah. ṣé wọ́n ni mò ń bá wí ni ṣé wọ́n ló lówó tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ni adé ìjọwọ́ lákàntì ń sìn tó bá yá o wá sọ jẹ́jẹ́ mi mo wà o jẹ́jẹ́ mi mo dúró tẹ́ni ẹ fẹ́ tọmọ mo dẹ̀ wá ẹni iye tó bá ti wù mí ni kí n máa yọ lákàǹtì yín bó bá ṣe wùn mí ni kí n ṣe ná ibi tó bá wùn mí ni kí n lò sí mo dẹ̀ ń lò ó mo dẹ̀ lò ó ní ìsìn ló ti ń di pẹ́ tí ń ru ẹjọ́ lé mi lórí lẹ tí ń pariwo lé mi lórí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan ìyá yìí gan sẹ́ kí ló dé gan kí ló ṣẹlẹ̀ ẹ mi ò tiẹ̀ lè blame mi ẹni tí yóò nírú ẹni kò lè mọ iye ẹni ah! bẹ́ẹ̀ ni òun rèé o ẹ lè fẹ́ fẹ́ bí bóyá nǹkan tí ẹ máa ń ṣe náà lélẹ̀ tí ọlọ́run ò fi ní dà ẹ ṣé tó bá jẹ́ wípé ọmọ yín ni mí láti òkè dé sàlẹ̀ ẹ̀sìn tí mo ní tí mo ẹ ẹ ṣe máa pariwo lé lórí báyìí. tọ́lá mo gbádùn ṣé wèrè ni ẹ ní jọ mò ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ta ni ẹ ná ah, ẹ jọ ṣé ẹ ti rí o ẹ̀yin lẹ fún wèrè lọ́rọ̀ sọ if not kò ní máa ṣẹnu ṣàkàṣàkà sí mi kó máa sọ̀rọ̀ sí mi ìgbà owó léyìí ṣé àti ẹjọ́ wà nínú sàwáwù ṣàjọ wà nínú ẹgbẹ́ ni ẹjọ́ ẹ̀dẹ̀ kan ẹni tí mo blame lélẹ̀ ẹni tí mo blame ẹni tí mo rí bá wí náà lélẹ̀ kọ́tọ́lọ́run ṣe sọ yín dàgbà ah, ah. tẹ́ ẹ̀ ní kọ̀ọ̀kan kọ́ tó bá yẹ pé ẹ lọ́mọ láyé ni ẹjọ́ ṣé ẹ máa rí ọmọ báyìí ni máa pariwo lé lórí. ó jẹ́ wá di yẹn mú kí ẹ máa ṣubú ó jẹ́ wá di wọ́n mú ah! kí ni. ó ti tó dáa. èmi ṣé mo parọ́ mọ́ iṣẹ́ bímọ ni èmi ló ń fọmọ bú èmi èmi ah! ẹ̀gbọ́n bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe wàyí ń sìn pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ tiẹ̀ ń ṣe èyí tí ò bá mi lára mu màá fi léyìí sílẹ̀ fún mi ah! bẹ́ẹ̀ ni màá máa lọ torí ọkọ tí mo kú fẹ́ fẹ́ǹsì ọkọ mi lówó ó lọ́rùn ó ní gbogbo nǹkan torí mi ìmọ̀ nǹkan tẹ́ gbé sílẹ̀ tẹ́ ń gbin tẹ́ ń pariwo yẹ kóhun náà rèé ó máa fowó mọ̀ mi ó máa fowó tọ̀ mi ó máa fi owó ṣe gbogbo nǹkan díẹ̀ náà la ní ká mú lórí ilẹ̀ tí ń pariwo tẹ́tí ń ṣe bá kéèmì àbóhùn náà kọ rẹ̀ ẹgbẹ́ ọ̀ṣá ẹni òkú tuntun fò ẹni tí kú tó kò tẹ̀ ní kẹ̀ẹ́dọ́jú àti kì í ṣe kankan bí wọ́n ṣe wà ẹ ti kú níwájú ọkọ mi mi ò lẹ́bí mi ò rárá kò sí kankan màá dá lọ sí ilé ọkọ mi ni màá dá wà màá dá ṣayé mi ni kẹ́yìn náà màá gbà yí báyìí. Ah, bó ṣe sọ báyìí gẹ́ẹ́ ló bọ́ sí ti olódùmarè tó dá mi lóhùn ayọ̀. ọlọ́run ò jọ yín àṣebàjẹ́ ọlọ́run ò jọ yín gbogbo irọ́ tó pa gbogbo èké tó ṣe gbogbo ìwàkiwà tó o ó lóun ò tí wọn bá jọ lọhùn ni ò ní rọ̀jò fúnra wa yìí wàá wò pé kí gbogbo nǹkan tí mo ní kó di tiẹ̀ ni àtọ́lá ṣó ń báyọ̀ sùn kan fa ní tọ́ya ni èmi kọ́ ni mo bí ẹ mi ì mọ ibi tó ti ṣẹ̀ wá kí n tó ṣẹ̀ṣẹ̀ mọ́lé kí n tó wá ṣe ẹ́ lóore gbogbo nǹkan tí mo ní pátápátá ni mo fi bá ẹ lò mo fowó bá ẹ lò mo fọlá bá ẹ lò gbogbo nǹkan mi ní mi kò sí nǹkan tó ní access mbẹ kò sí nǹkan tó ní access nínú ilé mi kò sí gbogbo èrè tí mo bá fẹ́ rìn tó ní mọ̀ pa mo kó fún ẹ kó fi ṣoríire o squander ẹ èyí tí mo gbé fún ẹ ò tán èyí tó jí gbé ò tán i guess you're broke because from the look of things mo ti rí bó ṣe look shabby ẹ wá wá ń sin ní kí n ṣàánú ẹ wọ ìwà láìmoore wà báramoore jẹ jọ jẹ kí n bí ẹ náà ṣé ní tí mo ṣe fún ẹ ìyá àti bàbá ẹ tó bí ẹ ṣé wọ́n ṣe lata ẹ fún ẹ ṣé wọ́n ṣe quarter of it fún ẹ ṣé wọ́n ṣe quarter no mo wá ṣe àdúrà nǹkan tó tó yẹn fún ẹ o ò tún àmọ̀ fún mi náà o bú mi o yẹ̀yẹ́ mi o dọ̀tí mi o bú mi kò sí èbú tó bú mi tán mo ti bímọ má pè mí mọ́ mi ọmọ mi á pè mí mọ́ mi jọ má bí mo fẹ́ béèrè ẹni béèrè kan ṣé ọmọ tí mo bí ń sì ṣe tó bá dàgbà tán ṣó lè work out of my life ṣó lè bínú lọ kó lóun òun fẹ́ mọ̀ mẹ́rin mọ̀ bá mi tọmọ èmi ni mo bí kò ní fi mí lẹ̀ nígbà tí òun ṣọmọ èṣù ìwọ́n sì òfin hàn pé mi kọ́ ni mo bí ẹ òfin mi lè o lọ bẹ́ẹ̀ náà ló lọ tún fọ̀ mí pé mo kú fún ẹni tó ń fẹ́ so automatically to you now i'm dead me you exist in life ẹ mọ so i shouldn't even have anything to do with you anymore wo tún ráyọ ọmọ yẹn mi fún ní half of nǹkan tí mo fún ẹ half báwo quarter of it mi ò fún nǹkan tí mo fún ẹ gbogbo nǹkan tí mo fún ẹ láyé ẹ túnráyọ̀ ò gba ìlà táì túnráyọ̀ ti wà successful ó ti ní business tiẹ̀ ó ti ń ṣe business tiẹ̀ ó ti ń náwó títì ẹ̀ o ti ń rẹjọ ó máa tó ralẹ̀ ó máa tó ah. bẹ̀rẹ̀ sí kọ́lé. Ah. ìwọ mo fún ẹ èyí tí mo fún ẹ ó gbéná èyí tó jí ó gbéná ah. èyí tó gbé lódìdí ó gbéná. jọ ilẹ̀ mélòó ló ti fowó mi rà àti tó jí gbé àti tí mo fún ẹ ilẹ̀ mélòó ló ti fi ìyá tí ẹ ti jẹ́ pa gbogbo àtẹ́lẹsẹ̀ bó ṣe dóògùn ìyá máa jẹ́ kú ni ò tí ì bẹ̀rẹ̀ ya o pèmí kọ́ ni máa ṣépè fún ẹ iṣu yẹn náà ló máa pa ẹ́. ìjọ torí ọlọ́run. ó ṣe sùn. bẹ́ẹ̀ ni o èṣù náà lè máa kún orí pààrọ̀ mọ́ gẹ́gẹ́ ṣáà lè ṣù jókòó tẹ̀ ẹ́ náà tó kí ló dé ẹ̀yin náà má tẹ iṣu mọ́ ẹ̀yin àfibíṣó lóore. àfibíṣó lóore ni ó rí bó ṣe rí ni. Ah, mọ́mì ṣé ẹ̀ ń rí àrà tó máa ń dá lórí IG àtòrí TikTok. ṣé kò mọ̀ pa rí ni. àìmọ̀ ah, dá o ó yá wọn kò ra wọn ní slayer àwọn yìí kan náà ni láfi ṣẹ́ńdà kò sí nǹkan tó kí iná tó máa fly gbogbo ẹ̀ àkúmẹ́ni tó wọ̀ press bóyá ẹ̀yin ni àbẹ́ mi kò yé mi. èmi ó máa press yí àti bàbá ẹ̀ tó bí mi èmi báwo èmi ti pọ̀ ju fẹ́ tó máa press lo èmi kí ló ti lé mi gan sí mo wọṣọ òṣèré lójú ẹ̀. ọlọ́run tí ẹ̀mí jẹ́ kẹ́ wọṣọ òṣèré ẹjọ́ ẹ̀dẹ̀ má sunkún bímọ ilé aláyọ̀ nílé wa aṣẹ̀ bímọ ni à ń yọ̀ lọ́wọ́ ni ẹ̀yẹ ké mọ́ ẹ̀ dìde ẹ ṣé wọ́n ti ní ẹ máa lọ. máa kọ ẹ Ma fọwọ́ kọ́ mi lẹ́sẹ̀ o má fọ̀gùn pa mi lẹ́sẹ̀ o ṣọ́ ní kò wá dògún lẹ̀ ń bí ni ó yá dìde dìde gbéra sọ ó yá yá bá mi sin jáde. Ah, ó yá ó lè lọ. ó yá yá bá mi sin síta bá mi sin síta. àná ni ẹ dìde. tó bá ti ń lọ fún ten thousand kó fi wọ mọ́tò ah, kó ó lè jẹ́sẹ̀ ló fi rìn débi jẹ́ ká ṣe tiwa fọ́lọ́hún túnráyọ̀ fún ten thousand máa lọ tètè máa lọ. àbúfẹ́ sí. ó lè máa lọ ah, kí ló dé tó bá fẹ́ sí o lè fún sí ká fi kátà rẹ̀ sí ọlọ́run. bèrè bóyá ó ní báǹkì o ó lè má ní báǹkì bẹ́ẹ̀ yóò lè ti jẹ gbèsè sí gbogbo ó ti lè yáwó ń bẹ̀ o lákòókò káṣì fún kó gba pọ́s fún un. tọ́lá tọ́lá bí mo ṣe nífẹ̀ẹ́ ọmọ ètò ẹ wá wo túnráyọ̀ tí mi ti ẹ̀rù pò lè jẹyàn láyé tó lè ṣe dáadáa ewu wọn bá tí mo kó fún tó sọ tọ́lọ́run dẹ̀ lù tọ́lọ́run rí ọkàn ẹ̀ tó rà níyàn ọkàn ẹ̀ tó dẹ̀ sọ di ńlá mọ́ lọ́wọ́ ojú ò ṣe fi mọ̀wọ́ ẹ̀dá o mo dúpẹ́ tèmi. kọ́sọ́mà ah thank God you called o ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ ní àwọn ọjà kan lẹ̀ ẹ̀yin ẹ má wọrí ẹ má ṣe wàhálà wà mọ́ ẹ kàn tẹ́ one million ẹ tẹ one meter mo láwọn méjì aṣọ méjì kan tí mo fẹ́ fún yín if you put it on Esma, if you put it on a lot of people want to you get me. ó bá ní kọ̀bàjẹ́ actually shop mi bi mẹ́ta mo fẹ́ délé ní from island to to to Ìbẹ̀júlẹ̀ Ìbẹ̀júlẹ̀ kí náà island náà ok from láti bẹ̀ mo lọ sùúrù lérè mo dẹ̀ fẹ́ lọ taṣọ fáwọn sójà yes ah ooo ṣe máa bá mi láìlan ṣé kò ní stress fún yín ọ́fíìsì mi tó wà ní island níbi side jákàndé yẹn ok ok ẹ má wọrí ẹ má wọrí ẹ wá bá mi níbi tẹ́tí bá mi lọ́jọ́ yẹn kọ́mọ́dà kébù ń stress yín ẹ má kí n kàn máa fún yín different address a different address of my office ẹ̀ ń pẹ́ kọ̀ yẹ káwọn èèyàn máa ríyàn tán ẹ má bọ̀ ní ọ́fíìsì mi tẹ́ wá last time yẹn ṣé mo bẹ̀ àbí kí n rìpọ́ọ̀dù àdírẹ́sì yẹn fún yín ẹ tẹ́ kí whatsapp yín voice note tí mo fi fún yín ládírẹ́sì lọ́jọ́ mo sì sí ẹ̀ location ọ̀dà kò sí wàhálà olóbùkún ló ń bára mi o ẹ fẹ́ tètè mọ̀ pé sọ́ọ̀bù ẹ̀yọ̀ kan mo fi ń rán nù yín tí mo ń pè mẹ́ta láti ẹ̀kọ́. ẹ̀yin ẹ sùn ọ̀rọ̀ yín ò yé mi tó o. kí ló ṣẹlẹ̀. tí kí ni fi ṣe ẹ jẹ́ kí n mú un látòrí ìmúra yín ẹ compose the dressing yìí o ẹ̀yin sì rí rí kẹ́ mọ́ lọ ẹ̀là ṣèṣì rí ẹ̀rọ kébí wà fashionable mo sì mọ téèyàn náà bá fẹ́ràn fashion àmọ́ fashion yìí ń dẹ́rù bà mí kí ni tí ń fèsì àbí ilé kọ́lẹ̀ gbà wá bí ni. ilé náà ni kò tẹ̀ wá sí nǹkan kan ẹ mọ̀ pé ìgbà míì wà pẹ̀lú wẹ́dà tó wà níta èèyàn kò máa fi òkú kọ́kọ́ ṣe dress light. <laughs> dress. torí ìmúra yín ìmúra tuẹ̀tuẹ̀ ni ẹ bá ń gbọ́ sí díbẹ̀ ń bẹ lẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan yóò tọ́ ẹ̀ tọ́ ẹ̀ tọ́ ẹ̀ tọ́kì yẹn bọ́ dín ìtọ́ ẹ̀ ìmúra tọ́kì yẹn bọ́ dín lẹ́mú. ṣé ti mú nǹkan mú business proposal kọ wá. ah màá gáǹtì ẹ olówó business proposal wa ọlọ́gbà ah ìyọ́kọ̀jọ́ olúwẹ̀ ọ̀kú ni wọ́n wà pẹ̀lú yín. ẹ ṣàmù àwọn aṣọ tí wọ́n rà lọ́wọ́ yìí Tomorrow, be rà bíi three twenty two fifty eh. two hundred thousand naira. wọ́n ti tajà two point eight million eh, exactly so mo wò ó pé ok tí èèyàn bá fẹ́ taro aṣọ like since thirty one maybe and call. wọ́n fẹ́ tà padà fún yín ní seventy percent back ẹ mọ̀ kò ń ṣe hundred percent kò ń ṣe full money ẹ wọ́n eh. fẹ́ tà padà fún yín ní seventy percent the value of the original price ẹ mọ̀ pé good deal nìyẹn Ah good ni o àmọ́ it will not be a good day Let's lè transact the business bẹ́ẹ̀ So, wọ́n ti yẹ yín bá swap instead of thinking pé ẹ fẹ́ tà ẹ swap ẹ fi gba nǹkan mi ẹlòmíì mọ́ fi bẹ́ẹ̀dì wọ́n máa fi ń gba bucket tán fi ń wẹ̀ léwẹ̀ ẹlòmíì mọ́ ń gba pààrọ̀ ẹlòmíì mọ́ ń faṣọ wọ́n máa fi ń gba bàtà ẹlòmíì mọ́ ń gba bàtà olówó iyebíye wọ́n lè fi one thousand ẹ swap. ẹ no um, swapping only prepare me because actually I want to ti pọ̀ like that so bá fẹ́ share there, you know Very dispose and kọ̀ọ̀kan ah. kí n lè ní free space fún àwọn láti lè fi ra no not really ra nǹkan mi like I want tó ti wà lẹ́ẹ̀kí nǹkan ti fi. ẹ jẹ́ kí n advice yín táwọn èèyàn fi máa bọ yín kán kó sọ yín di adọ́ ládùúgbò yín ẹ lọ ẹ dash out. No, but this particular one actually. Okay, ṣé mo nǹkan tá a bá ṣe. Ẹ jà bóyá ká ṣe ní fifty fifty. okay. get màá kó àwọn aṣọ yẹn padà fún yín. àwọn aṣọ tí mo tà fún yín five hundred thousand kí n fún yín bí two fifty lórí ẹ̀kọ́. Ah. so ẹ ṣe akọ́ṣe ní fifty fifty màá dẹ́kun fún ẹ̀yin ẹ̀dẹ́ta nítorí pé bíbá yín ti ah. reduce ah. ẹ̀kọ́ tún ta ní two two fifty. ṣé mo pààrọ̀ fún yín mákẹ́tì aṣọ ò rí bẹ́ẹ̀ aṣọ máa ń fọ́ọ̀lù ni mákẹ́tì ọjà dàbí kíní tí ń bẹ lábẹ́ ọkùnrin tó bá ráìsì báyìí yóò fọ́ọ̀lù mákẹ́tì ọjà ti fọ́ọ̀lù bá ti ń sọ̀rọ̀ kéèyàn fẹnu pọ́ǹpù mákẹ́tì ọjà kò ní gbéra. Eh, but eh, now gbogbo ẹ ń lọ sókè ni. Eh, ọ̀rọ̀ aṣọ òdì bẹ́ẹ̀ tí gbogbo nǹkan bá ń lo òkè aṣọ máa ń fọ́ọ̀lù aṣọ dàbí kí ní àyè obìnrin tí ó ti ṣàgbákò ẹnu ọkùnrin tí ọ̀dà rárá ah. ẹ̀ ń pẹ́ bá padà fílẹ̀ yọ ọ̀sẹ̀ nílẹ̀ báyìí àkàyọ́ mọ̀ wúlẹ̀ lẹ́ àdọ́ntayà. market full but ah, nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta gbogbo nǹkan lọ sókè gbogbo nǹkan wọ́n sí náà so báwo ni ti market ṣe máa fọ́. kódà èèyàn gidi èèyàn gidi ti wọ́n nílé ayé tá a wà yìí àmọ́ ṣe mọ́tàn yìí ọ̀rọ̀ aṣọ dàbí nǹkan mi ọ̀rọ̀ aṣọ dàbí ayé obìn ayé obìn tó ti ṣàgbákò ẹnu ọkùnrin tí ò dá mọ́ ilé ayé tó bá ti mú tó pẹ̀kẹ́ mọ́ dáadáa nígbà tí irú ọkùnrin bẹ́ẹ̀ fi fi ayé obìn lẹ̀ esma yóò máa wulẹ̀ lẹ́bàá ni pé ah this life don tire me yóò wákà ah they don soak my àyàtayà yìí ń wákà um, ah i don tire yìí let me look my leg yìí ń wákà. Um, ṣé mo kàn okay let's do this. One èló ni ẹ fi ìpè ẹ̀kọ́ lè ti ẹ̀rọ àwọn aṣọ yẹn padà mo kò fẹ́ ọwọ́ yín náà mo ti rà kí n kò dá padà fi kẹ́ ǹkan kò ó fún mi ká ṣí mi. láàrin mi àti yín irú àwọn aṣọ tí mo tà fún yín five hundred thousand tí bá fẹ́ ṣe kọ́sọ́mà pé yín náà ti try ẹ ti patronize mi àti matter of fact mọ́mọ́ tí mo ti achieve lára yín. of course. so irú aṣọ five hundred thousand mo lè ṣe fún yín seven thousand fún o ti ká ní pé normal person kan ti mọ̀ lórí five thousand máa tà fún kò parọ́ fún yín irú àwọn tí mo ti wá tà fún yín bí i thirty five thousand nǹkan nǹkan three hundred thousand tẹ́ three bèkẹ́ ẹjọ́ kẹyọ. no ó dà pé ẹ̀rọ understand the thing is five hundred kò ń ṣe five hundred naira like five hundred thousand naira three hundred and fifty thousand naira. Ah. ẹ wo ọ̀rọ̀ orí bá wọn ọ̀rọ̀ orí bá wọn ìyá wa lè rí ta ah, ọlọ́mọdé àrípọ̀njú ni ẹ ti rí ìyàwó bọ̀ tó brókì tó pé máa ń jẹ ọjà tó sì ti wà addicted pẹ̀lú ọjà ó lè ta mọ́tò tó bá rà ní three point five million three point five bíi thirty five million kó tà ní three hundred and fifty thousand gbọ́dọ̀ tí náà ṣe rí nù èmi ọmọ tẹ́ fẹ́ fowó ṣe ó ti yẹyìn bá a ṣe ṣe nù ẹ mọ̀ jẹ́ ń tàn yín gbogbo pé mo ń lọ Turkey mo ń lọ lè raṣọ mo ń lọ London mo ń lọ US in travel out rí o pálí ẹyọ kan tí mo nínú ló ní pálí tí mo máa ń kaṣọ sí èmi ò ní pálí tí èèyàn fi ń fò ṣé mo ti fò rí ni sójú yìí ojoojúmọ́ ẹni tó ti fò rí sẹ́rù eh, eh. mi ó fò yìí ni mo post ẹ̀ sí status aṣọ nìkan kọ́ lẹ́ mọ́ rí status mi. ẹni sùúrù gbogbo náà gbogbo um, ẹ máa ń sọ ẹ lọ Dubai London Turkey Ontario. ẹ ìjọ tí wọn ti pariwo pé mo lọ Turkey ọjọ́ mo lọ sọ́dọ̀ ìyá India oníráìsì mo jẹ Turkey ń bẹ̀ bóyá jọ̀lẹ̀ yìí máa hàn á sọ pé mo ṣẹ̀dí láti Turkey. yé yé what ah ah what ah, ẹ mọ̀ súnmọ́ mi o ẹ mọ̀ súnmọ́ mi o ẹ mọ̀ súnmọ́ mi o ẹ mọ̀ súnmọ́ mi o sẹ́yìn ọ̀jà rárá sẹ́yìn ọ̀lọ́ sùkúù ni ọjọ́ kan mo ta sára fún yín wọ́n kọ fàṣásí síbi sóòlù ẹ̀ báyìí fàṣásí wà mí sóòlù ibi inú bàtà gangan sára rẹ̀ wà mẹ́ tún ìwọ̀n àní ṣé product gangan àwọn tí wọ́n ń ṣe original product wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ibẹ̀ wọ́n ti wò kọ́ ẹ̀kẹ́ já ẹ̀ẹ̀tún já a bá ń gbogbo ọjà tí mò ń tà fún yín tẹ́fẹ́ fúnra ẹ̀ rí pé ẹ̀yìn sábà rí lọ́rùn àwọn èèyàn sample wọ́n máa ti sample original láti company by èmi máa ń mú lájà ń balẹ̀ èmi àtàwọn ṣíkú ẹ̀ka ṣíkú sọ àjẹ́ wọ́n ń jà sáwọn aṣọ tí wọ́n tà fún mi. ẹ̀ ọjà abalẹ̀ wọ̀. ẹni sùn ìwọ sọ tèmi lọ fi ń sílẹ̀ hmm. tí mò ń sọ fáwọn èèyàn pé mò ń ra things. Abakaliki product ni. It's from Baba. I'm sorry, Mazi. Ah! Kí ló ṣẹlẹ̀? But you need to ṣe ẹ má bínú ọ̀dà kan. Yéé! Ẹ má ṣe bẹ́ẹ̀ sí ètò yìí. Yéé! Ah! Oh. wá ní pé Ewo, ewo, ewo. wò ẹ wò sóòótọ́ ọ̀rọ̀ dé sóòótọ́ ọ̀rọ̀ dé kẹ́ ẹ tó pariwo inú sọ́ọ̀bù mi màá bẹ lọ́pàá mu yín o ah! tó tó wá di pé ó dàgbà I búrò advise nídìí ẹ lọ sáǹsù àní àbí súpà ẹ gba space ibẹ̀ ẹ wáyà kan tí bá lọ ṣọ́ọ̀ṣì rẹ gbúlálẹ̀ tí ẹ bá yín jẹ agogo ṣọ́ọ̀ṣì ó dàgbà ẹ ti búrókì kí wọ́n máa lo agolé wámú tirẹ̀ wámú tirẹ̀ iye tó bá ti yẹ pé fún owó síta ó ti rìtẹ́là àti rìtẹ́là èmi àti bẹ́ẹ̀ ti wà yìí mo ti mọ distribute fún yín gbogbo aṣọ tí mo tà fún yín mo distribute ẹ̀yin lọ distribute ẹ̀ fún wọn súpà mi mọ ibi tẹ́ ẹ ti rówó ẹ ti rọ aṣọ níjọ kan títọ́ kàn mí sọ pé ah níbo la ti rówó àmọ́ behave yourself ni ohun tẹ́mi ń lò don't talk too much. Ah. abáni tẹ́mi sì ti ta sábà fún yín ó ti dàbá kálíkì nígbà míì báyìí tó máa ṣe republic aṣọ gidi báyìí tó bá balẹ̀ èmi àtàwọn sínú èdè àjọmọ́ ń jà sí báyìí ni. ẹyin. òde ló ń showcase lórí Instagram àti TikTok tí mo ń sọ fún. tó social media life lẹ́ ń ra sọ fún ah, ẹ̀yin ẹgbẹ́rin ni mọ́tàlẹ́ IG yẹn fake life ni fake life lẹ́yìn lọ fi gbogbo owó tẹ níṣe ṣé kò lè pẹ́ ti búròkì fọ̀rí ni ah, ẹ má ṣe bí ẹ ti ń ṣe ń wo èmi lọ́mọ tá mo sì láwọn mo ní wàhálà o ajíyọ̀ wà lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ṣe ń bẹ lọ́run tọ́lọ́run mi mú yín wá ọlọ́run mẹ́ni tó tún ya wèrè jẹ̀yìn tó tún gọ̀jẹ̀ yín náà lọ́wọ́ lágbára ọlọ́run ẹ mọ́ ẹ mọ́ yọ wíìgì orí yín yọ̀dá o ẹ mọ́ sí bẹ́ẹ̀. gbogbo owó tí mo kó fún yín ṣe ó ké mo gbà pé ti gbà mí bí akẹ́tì ẹ̀dá fifty percent padà. nǹkan kan padà torí gbàtẹ́ ń àmọ́ ṣé dandan ni kí n mọ wádìí kọ́sítọ́mà wò láti pẹ́ fún mi lásàmẹ́ǹtì ẹ wọ ọlọ́run gbà mí jẹ́ kájọ́ wá gbọ́dọ̀ ṣe mẹ́yìn wá fún mi lọ́lọ́run mú arìnrìn kan náà wà fẹ́yìn náà súpàṣẹ gbọ́. ẹ fún yìí mọ kàn fi ṣe decoration ìdáàbò ìdáàbò ìdáàbò ìdáàbò báyà ten báyà ten báyà ten dàrú bíríjà kọ̀ mọ́ ìdáàbò ìdáàbò báyà báyà ìdègò mákẹ́tì tó kú mọ̀ ìdáyẹ̀. Oh, you won't take out. Ìdáàbò ìdáàbò ìdáàbò ìdáàbò báyà take out, tẹ̀ka o ìdáàbò ìdáàbò lè tẹ̀ka lè tẹ̀ka take out, ìdáàbò ìdáàbò ìdáàbò ọjọ́ tẹ̀ka tẹ̀ka take out. tẹ̀ka tẹ̀ka ìdáàbò ìdáàbò tẹ̀ka ọjọ́ ìdẹ́yẹ ìdẹ́yẹ e dey happen e dey happen mwai mwai mwai take up, take up, take up, take up. e dey happen go take up, take up. e go fit you, e make sense e dey happen you wan buy They go now tokubo e dey happen take up, take up. e good I oga go pay money go pay money well baba e go size o your size dey eh, here all right e dey Ah, madam, you are by. Your side is there. Yeah, oh. uh, yeah, yeah. You don't have to do. No, no. Your side is there. Yeah. I'm not buying. You go buy, yo. I'm oh. not buying. See, I'm uh, eat the apple. See, uh, uh-huh. eat the apple. Ah, uh, it go to down. Eat the apple. The, the, choose your choice. Eat eh. the apple. Eat the apple. I got. Eh? Um, please, I want to see. Eat the apple. Eh? your size dey o madam say your size dey o. i'm not buying i'm not buying. you dey you dey wear slippers now. ẹ eh, eh? ṣe yorùbá ni. o gbé yorùbá. ah Ibrahim, wo Ibrahim. tó ṣẹlẹ̀ ní. ilé ààbò ibra kata eh, ah, you want buy. Oh, yeah, which one. yàtọ̀ ilé idiot, bàbá ńlá ìtalára small doctor ìtaláwà kìíní kan ìtaláwà orí yànyìnyànyà pàṣùmọ̀ ìtaláwà trẹ trẹ trẹ ẹgbẹ̀rún bá rí trẹ trẹ trẹ trẹ ẹgbẹ̀rún bá rí bọ́bọ̀ trẹ trẹ wọ́n máa ń pè ní sinmi lórí fúnra mi láti ọ̀pọ̀lọ́ mi lọ́sọ̀ máa ń kìíní kan kìíní kan ìtaláwà ó small doctor ìtaláwà ó ti ṣẹlẹ̀ ìtaláwà ìtrẹ trẹ trẹ trẹ ẹgbẹ̀rún bá rí trẹ trẹ trẹ ìtrẹ kò yí o mo o ẹ má bínú hmm. mo ní business proposal kan. ẹjọ́ business wa ah ọlọ́run nínú ọdún yìí ìtù ẹ ìtù ẹ tù ẹ ìjẹ́ fọ́kàtì ìtù ẹ tù ẹ ẹ tó dé àná ìtù ẹ tù ẹ tù ẹ ìsọ̀wà ìtù ẹ tù ah bí wọ́n. ṣe nígbà tọdún ìbẹ̀rẹ̀ mo gba àwọn àdúrà kan àwọn àdúrà kì í ṣe àdúrà bòkẹ́lẹ̀ àwọn àdúrà kan wà kò kì í gbà. ṣé wàá ṣe ó jésù náà àwọn olúwa o fi mí wọ̀ gbé kínní wá èmi lọ́kàn olú àwọn àdúrà lùkù kọ́ ni wọ́n gbére ni mò ń gbọ́ yín o. ṣe rí ibi tí mo ti rí tẹ́tí ń tajà yẹn. ọ́fíìsì wa. bẹ́ẹ̀ ni. ọ́fíìsì wa rẹ̀ yẹ executive. èmi wá wò wípé mo ní àwọn aṣọ kan àwọn aṣọ yẹn dẹ́ pọ̀ gan-an. ẹni sọ̀rọ̀ ẹ láṣọ. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ ta something like that. lace àbí ankara. no àwọn kàṣà ni mixed wears. tó dàpọ̀ múra wọn. Eh, so mo àwọ̀ pé ibi tẹ́yìn ti ń polówó ọjà yẹn kémi náà gbé aṣọ wá sí. kájọ máa ṣiṣẹ́ pọ̀ bẹ́ẹ̀. kọ́ ọ pé mo gbére o mo gbére o ajá mo gbére o ah, ó mà lọ bẹ́ẹ̀ yẹn o. Eh, àwọn bẹ́ẹ̀ ṣe da tọ̀dọ̀ yín lẹ̀ kí n lọ. Eh. ká ṣe collabo ká ṣe joint business. Uh, something like that kájọ máa kó ẹ̀yin náà máa polówó lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ kí n lo space. ẹ polówó ẹ polówó náà kásọpẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ẹ polówó ẹ jẹ́ rí. buy your clothes buy your clothes. ẹ máa ṣe nìyẹn tí ń ti ta ọ ẹ lè ṣe bẹ́ẹ̀ o ẹ lè rí kọ́sítọ́mà ẹ buy your clothes buy your ẹ fi ṣọ́ọ̀ṣì aláwọ̀ kan wà tí ò ṣe gbà ń bùkẹ́lẹ̀ àwọn àdúrà ẹ ẹ ẹ gbé sókè. buy your clothes buy your clothes. Piu, bill and customer yẹn nìyẹn ó lọ nìyẹn ah. ẹ ní mọ̀lẹ́bí. mo ní. ẹ láwọn family family members. mi ò ní. ẹ lọ pín àwọn aṣọ yẹn fún wọn ọkẹ́ fi ṣe sára ẹ má dá wọ ni yẹ́bà yẹn polówó ilẹ̀ yìí máa polówó ni mm-hmm. ẹ̀yin máa fi ṣọ́ sáṣọ ni. báyà ah, kan ó jalè ó báyà kan eh, eh, eh, ó jalè wọ́n ń polówó ni ẹ̀. Mm-hmm mo ṣe wá bá yín pé mo láì bẹ́yìn ṣe ṣe tábàjọ ṣe pàjọ mo máa polówó pọ̀. ó máa ń lọ bẹ́ẹ̀ wà lọ bẹ́ẹ̀ ẹ ń máa gba commission pé gbogbo àdúrà tí mo gbà lọ́dún yìí mi pé kí n máa. Ah. èlò lè máa gbà. ó depend àwọn aṣọ ayébọlá tí wàá ná Turkey US UK Canada Brazil Dubai Turkey ẹ máa ń jẹ Turkey kan ni àwọn aṣọ Turkey dà kọ́ wọ́n ni. ẹ ẹ ìsàkó wọn gan. bá a máa ta a máa tà ah ẹ máa ka owó ti dẹ ẹ kiri ẹ máa kà ẹ kà owó lẹ́ǹka ẹ máa kà ah ìtù ẹ tù ẹ ẹ máa kà ó ìtù ẹ tù ẹ tù ẹ báyọ̀ kúrò ìtù ẹ tù ẹ that one is beautiful. Buy your hair, buy your clothes, buy your clothes. Original, original, straight from Turkey, oh. straight from Turkey. Oh. Buy your wares, buy your wares. Buy am, buy am, buy am, buy am. We be buy for your wife. Sáré lọ, sáré lọ, sáré lọ, báyìí lọ, Buy lọ, báyìí sáré lọ. Buy am, buy am. Fọ́rí sí, fọ́rí sí, fọ́rí sí, ah, fọ́rí sí, orí, orí. Ìtú ẹ̀, tú ẹ̀, fọ́rí sí. Wọ́n kọjú sáwọn kọ́sọ́mà ṣọlẹ́ ìdúró rẹ̀ ìtura ẹtura polisi wèrè lélẹ̀ ni ìtura ẹtura ẹtura polisi. báyọ̀ cloth báyọ̀ cloth. sáré fèsì sọ̀rọ̀ ajé sọ̀rọ̀ olórí kúkú tẹ̀lé yìí ìtura ẹtura ẹtura ẹtura polisi kíkà. nàmúmúdé gómìnà ṣàkóso fóònù. nàmúmúdé gómìnà. barajẹ barajẹ barajẹ barajẹ sáré lọ wájú sáré padà sáré wọlé kankan. ìtura ẹtura ẹtura sáré lọ sábù olórí kúkú ni ẹ olórí kúkú ni ẹ ìtura ẹtura. ọkùn ọkùn báyọ̀ wíwẹ̀ báyọ̀ ìtù ẹ̀tù ẹ̀tù ẹ̀. wájú kan ló dùbú ni ẹ bá mi olóṣèlú ẹ. ìtù ẹ̀tù ẹ̀tù ẹ̀tù ẹ̀tù ẹ̀ báyọ̀ fà báyọ̀ fà ilé ààbò ilé ààbò kan sọ̀rọ̀ ajé ká olódùbú kan. ilé ààbò kan kan sọ̀rọ̀ báyọ̀ ilé ààbò. yóò kó jẹ́ ìjọba jẹ́ lójú òkú ilé ààbò ìgò sáìtì orí ọ̀ sáìtì. ilé mi. Buy your clothes, buy your clothes. It apple, it apple. Original is straight from Turkey, Turkey, Turkey. It apple, buy your clothes. It apple, it apple. Yeah, yeah. Brazil, Brazil, Brazil, Brazil. Kí ló sọ? Eh. Yeah, yeah. Okay. Talking. Talking. Ẹ má bínú. Èwo ló fẹ́? Ìyàwó mi ní kò mọ ìgbà yìí. Ọ̀nà ọ̀kan ah, tó Adami. Ó ní pé fake ni mo kọjá ìta yìí. Ó ní ẹ̀sọ́ sáré bàtà tí mo fi hàn òun yẹn tó fake brazil. gbogbo ohun tí wàá rajà yín báyìí pé fake nẹ́ẹ̀gì lè lẹ́yìn táyìn báyìí ẹ má bínú ó wù mí kí n bá yín rajà. ìdí ààbò ìdí ààbò ìdí ààbò ìdí ààbò màmá ìdí ààbò àti ẹ̀wá àti ẹ̀wá sẹ̀ ìdí ààbò. ilé buy your pot buy your pot buy your butter, buy your pot ṣe mọ̀ pé olórí burúkú nìyẹn ṣe rí gbogbo bíbá ẹnì kẹfà tó máa tó máa sọ pé fake là ń tà nìyẹn ṣe bá sọ náà ni ṣe bẹ́ẹ̀ sọ pé tọ́kì làwọn bíbù yìí àṣẹwọ̀ cross omi rárá eh, tọ́kì abọ́lẹ̀ kó wa bá olórí burúkú nìyẹn o ẹ lè bọ́jà jẹ́ o ẹ wá ẹ wá kọjá yìí ẹ wá kọjá ẹ wá kọjá ẹ wá kọjá ẹ wá kọjá kọ́tà. ok ó ti rí bí ayọ̀ tí mo ó yá ìta tàdà. ìta tàwọn. owó ìta tàtẹ́lẹ̀ àṣẹ ti ta àwọn ọjà kan. bíú. níbo. mo ti lọ. ní kíni ní kíni ní kíni ẹ wọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mi ò ṣeré o mi ò ṣeré o pẹ̀lú kó tẹ́ ṣe kó. ìdí ààbò ìdí ààbò ìdí ààbò ìdí ààbò. ó ti padà tí kábàámọ̀ bẹ́lú. tọ́lá ẹ ṣe ṣí ọ̀sìn ọmọ aláìlẹ́kọ̀ọ́ ọmọ tí ò gbọ́ràn ìta nílé wálé ọmọ tá ò bá kọ́ nílé ìta la ó ti kọ́ ojú ẹ ti jà ojú ẹ ti jà ó ti ti kábàámọ̀ bẹ́ẹ̀ nù ẹ ṣe ṣí ẹ o yeyeye kò sóhun tí ò lè rí ṣé ọ̀nà yẹn easy fún bí mo ṣe júwe. kò tí wà stressful at all àwọn kan mo ní ojú ọ̀nà bóde ṣe ju enjoy ẹ̀ ó ṣáà trace ẹ̀ débi pé mo get ibẹ̀. lu aṣọ that's very good tọ́láwo bí èmi mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ wo ilé nílé ẹ̀ o ti dé bí n sìn o ti dára wa nìyẹn o èṣe bí àlejò mọ́ jíjẹ mímu ẹ̀ tẹ́bi bá ń pa ẹ̀ sọ kitchen níwọ̀n bẹ̀ tó o bá fẹ́ mú anything go to the kitchen ohun tó bá ti fẹ́ then mo máa ra àwọn aṣọ fún mi like àwọn aṣọ tó ń wọ̀ yìí scarf to dẹ̀ ń wé inú mi like ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so mo máa change gbogbo yẹn but ilé nílé ẹ̀ ṣe bó bá ṣe wọ̀n ah, owó wà níwọ̀n bá tọ́lọ́ ń kẹ́mi pẹ̀lú àtọ́jú yín ṣó ti gbọ́ kò sí wàhálà yàrá tí mo ní kẹ́kẹ́ yìí láàrin bá mi mú lọ sí mi yàrá tó máa máa lò nìyẹn ó yá. yàrá mi. Hmm. ẹ ṣe wá <laughs> ẹ ṣe wọlé. Oh <laughs> my o ló Don't pull ló ń dìde lẹ́ẹ̀mẹ́wàá yìí in no time see one of my máa gbádùn ara ẹ̀ gbogbo nǹkan tó bá to ọlọ́run ti kẹ́ mi ìwọ̀nba tọ́lọ́run fi kẹ́ mi èmi náà fi help àwọn ọmọ ọlọ́mọ kọ́lọ́run ṣáàjọ kó má jẹ́ kí n dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kí mi náà là kí n lù nílé ayé kí n nípa kí n lámì kí n bímọ tèmi ọlọ́run jọ má kì í fi lẹ́nu kò sóhun tí kò lè wí kò sóhun tí kò lè sọ tọ́lá kórè ẹ̀ máa jó sọ̀rọ̀ sólóore rẹ̀ ó ti padà tí kábàámọ̀ bẹ́rù. Yeah dọ́là ẹ ṣe ṣíọ̀sì ọmọ aláìlẹ́kọ́ ọmọ tí ò gbọ́ràn ìta nílé wálé ọmọ tá ò bá kọ́ nílé ìta la ó ti kọ́ ojú ẹ ti jà ojú ẹ ti jà ó ti ti kábàámọ̀ bẹ́ẹ̀ nù ẹ ṣe ṣíọ̀sì o yeyeye aláìlẹ́kọ́ kò sóhun tí o lè wí kò sóhun tí o lè sọ àfàìmọ̀ kó má ti sọ̀rọ̀ so low. Ah! tó bá lọ. japa japa Tọ́lá sá Jẹ́ ká gbé. Tọ́lá. Bá mi gbé bẹ́ẹ̀. Tọ́lá. Bá mi gbé. Tọ́lá. Tọ́lá. thank you so much. If not for you, but I'm so all about myself. I really appreciate it. O nídà àti dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ wo Ọlọ́run ló ní ọpẹ́ o. Sórí bí mọ́tò yẹn ṣe gba báyìí tó bá jẹ́ pé mo ní agbára kan ni màá mú mọ́tò yẹn lẹ̀ o mo wá lọ wojú títí ẹ̀ mo wá rí bó ṣe ń pọ̀ kàkà kú mo wọ̀ pé ah, ó mọ ojú tó ti mọ ní tẹ́lẹ̀ kò lè ní òun mọ ni mọ́ ẹ get so. jíbìkẹ́ rasheed ẹ̀yin ni màá ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ ṣé o tí ó bá ṣe pé ẹ rí ẹ bá wa gbé lọ sí hospital lásìkò bóyá nǹkan tá à ń sọ ìkọlà àbá máa sọ ha ajíbìkẹ́ ó ṣe o lọ́dún rú gbogbo ìwà burúkú tó mú lójú kọ̀ǹtàkọ̀ǹtà yìí ti wù fún ẹ ẹ̀yin méjèèjì tún wá rí ẹgbẹ́ lọ sí hospital ẹ tún tọ́jú ẹ ẹ máa ṣe é ah, ah, kí ni wọ́n tún sọ yìí lọ́dún nǹkan tó ṣe fún jíbìkẹ́ àbí nǹkan tó ṣe fún gbogbo wa àbí ṣé gbogbo wa máa sọ pé àmọ́ nǹkan tó ṣe fún wa ni. mo gbà fún ẹ ah, irú orí ẹ yìí ó ṣọ̀wọ́n ìwọ nìkan yìí ló mọ̀ wí o tún lẹ́wà o tún wá níwà mo fọ́ fún ẹ o. mo fọ́ fún òṣìwò ẹ tó bá yẹ pé bóun ṣe mọ ìwé ló ṣe help gbogbo wa yìí ṣá máa fail ni àmọ́ igbe mi ò ráyè mi ò ráyè náà ló ń kété gbogbo wa fi fail papọ̀. ẹ wo ọ̀rọ̀ tèmi ò pọ̀ ẹ jẹ́ kí gbogbo wa gbà kádàrà wa pé orí ta mú wáyé orí wa ti kú ọ̀rẹ́ dé. ẹ ṣe láéláé ok orí ẹ ò kù kí ló gbà ní position zero kí ló gbà ẹ jẹ́ ká gbà fọ́ọ̀rẹ́ wa orí ẹ orí orí tó mọ̀wé ni kí gbogbo wa dẹ̀ ṣe kí ni kára máa tẹ̀lé kó máa kọ́ wa níwèé. òótọ́ lá ká má purọ́ bu yẹmí tó ń wò yìí èmi gbà fún ẹ o ṣe aṣọ tèmi wọ̀ yìí òun ló fún mi o òun ló fún mi àbẹ́ẹ̀rẹ̀ sórí ká ní pé o ò fi ọ̀rọ̀ aṣọ parí ẹ̀ ní kò bá má dùn mí fún ẹ bọ́ aṣọ tó fi parí ẹ̀ pé ó gbà fún o aṣọ yìí òun ló fún jẹ́ kó dàbí pé ọ̀rọ̀ alátẹnujẹ aláìmọ̀ nǹkan tó ń ṣe aláìnílàkàyè òun ló sọ jáde lẹ́nu kọjá lè dùn mí fún ẹ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tẹ́nu bá ti jẹ ojú máa ti so kò sí nǹkan tó fẹ́ sọ sórí èmi gbà fún ẹ o tọ́lá mo gbà fún ẹ in fact mo gbé fún ẹ torí pé kí gbogbo alamọ̀pọ̀ onílọ́kì ṣé mo pé mo máa ríran ṣọmọ pé mo ti lálàárí tí mo rí ń pé orí ọlá ni tọ́lá gbé wá sáyé orí owó ló gbé wá sáyé o ó jẹ́ máa ṣoríire gan àwọn yorùbá máa ń sọ ní wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà bí òtòṣì lòun náà rí ó ẹ̀ kó ṣàtìyàn bá ń ṣe téèyàn ò bá fi wọn mọ ó ṣáyàn ò ní pẹ́ parun sórí tó bá gbé gbogbo wa kájọ dókè lẹ́ẹ̀kan náà tó òun gbé wa papọ̀ ṣó mọ̀ pé tó bá dókè àwa náà àjọ máa wà ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ kò ní jẹ́ pé wọn nìkan ló máa máa fà wá tí wàá máa tira ká lè rọ̀ wá náà lọ́rùn ṣóyí ẹ ṣàánú wa. ṣorí tọ́lá ṣàánú wa bọ́ọ̀rẹ̀ wa ṣe sọ sórí mọ́tò tí ẹnìkan ò lè dá ṣe kọ́ńgọ̀ ẹ̀ tóun gbé mọ́tò tóun gbé mọ́tò tóun gbé mọ́tò gbogbo ẹ máa dùn kárì kápò yíyẹ ló ń yẹ ni. èèyàn kò ń jáwàdé. àbí. Um, gbogbo atótónu tẹ ti ń ṣe látàrọ gbogbo ẹ ni mo ti gbọ́ àmọ́ nísìn màá wá máa yọ fún yín ní kọ̀ọ̀kan èsì tí mo fẹ́ fún yín ni màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ó ní ẹ̀kọ́ wo aṣọ tó wọ̀ yí o èmi ni mo fún ẹ bẹ́ẹ̀ ni mo ní láti fún ẹ ìgbà tó jẹ́ pé tí gbogbo wa bá ń rìn báyìí ìwọ nìkan ló máa ń dáyọ̀tọ̀ torí pé aṣọ kan lọ́sẹ̀ kan ni aṣọ máa bu látòkù kéde sálẹ̀ ni ẹ àwọn tó dé kù báyìí wọn ò ní lè sọ fún ẹ nígbà tó jẹ́ pé afọ́fún gbẹmú gbogbo wọn ah, ah, ah. ẹ gbogbo wọn báyìí wọ́n kọrí síbi kan náà ni kò sí ìtòjúra wọn lọ́nu ẹ ọpọlọ wọn bí ọpọlọ àyàn ni wọ́n tiẹ̀ kò sí yàtọ̀ ẹ ìgbà tó jẹ́ pé tó bá ń báyọ̀ rìn báyìí ogun aṣọ máa ti bu gbogbo ẹ máa dọ̀tí wà á máa dárùn wọn wá ní oko lẹ́yìn kí n fi kọ́ ọ kí n fi tá ẹ lọ rẹ ni mo ṣe fún ẹ lélẹ̀ tó wá rèé tí mo fún ẹ yìí tó bá ti ń di alẹ́ hmm sori pé mo mọ̀ọ́mọ̀ fún ẹ ní ìtí òrí líle ni ah. tó bá ti di alẹ́ báyìí kó make sure pé òun mú ọṣẹ ó fi ń fọ kó dẹ̀ máa sá kó tó dàrọ̀ kó máa gbẹ. Hmm. bẹ́ẹ̀ ni kí ah. ni òní tó kí ni òní tó bẹ̀ ìgbà tó jẹ́ pé ìwọ yìí ìwọ yìí oní tí gbogbo abá rìn o kí n máa kọ́ yín ní kí ọjọ́ ṣé èmi nìkan ni ṣé ọpọlọ tiẹ̀ dọ̀tà nígbà tí láńtà. tí ó jẹ́ wípé tí gbogbo wa bá wà níbi tí wọ́n ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí ìwọ ọ̀tọ̀ níbi tó wọ́n máa wọ̀ ẹ́ ṣé torí ìwọ nìkan wá èyí tó wà níbí báyìí náà ó tó kàn ìwọ nìkan kọ́ ó dà pé kíní tó gbé síwájú ẹ̀ ó ju ẹ́ lójú ju ara ẹ lọ ó wàá mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe mọ́ àmọ́ àbọ̀wà bá lọ́rọ̀ tí. gbẹ̀rù ẹ sọ̀hún gbẹ̀nu sọ̀hún torí mo fi yín mi ì bá ìwọ máa sọ tiẹ̀ ẹ ẹ tí gbogbo wa bá ń lọ yíyẹ ló máa yẹ àwọn wo ló ń yẹ yín kí ló ń yẹ jọ ìgbà tí wọ́n ń kọ́ wa ibo ni wọ́n fi ọpọlọ tiẹ̀ sínú ah. kí lóyún tí mo ṣe fẹ́ máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ẹ ṣé mo jẹ́ olùkọ́ fún ẹni kílẹ̀tọ̀ ṣe lè máa ṣe tiẹ̀ ó ní ẹ èèyàn kan ò lè dá ṣe convoy kí n tèmi ṣé mo jákàbà tí mo fẹ́ fi máa gbẹ́yìn kiri ni sọ́níkálùkù ah. ah, ò lè gòkè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni hmm. àbí kí ló dé ẹ ìwọ máa sọ tiẹ̀ o. ó ti ṣé o mọ̀ pé ìwọ ń tiẹ̀ mo mọ̀ pé ẹnu ẹ̀ yìí náà ló sì máa kó ba ẹjọ́ kan gbogbo nǹkan ló fi pé ẹnu ẹ̀ yìí lè máa sọ o lè sọ̀rọ̀ síyàn ṣàkàṣàkà ẹnu ti ẹyẹ ẹ kò ní padlock kò ní nǹkan kan tí wọ́n fi ń dè ẹ́ Joseph alala ẹ̀yin lè rin gbogbo ẹ̀ aríran ó ní ẹ ìwọ ríran pé mo máa ṣoríire ó ní láti rí torí fúnra mi gan ni mo ti rí súra ara mi pé mo máa ṣe oríire láàrin yìí èmi olóríire nítorí àti bíbá iná ló ti bẹ̀rẹ̀ níbi ìwé ni mo ti mọ̀ níbi ká ṣoge èmi ni níbi ká rẹwà èmi nìkan náà ni òun ni gbogbo yín dúró lé mi lórí yìí tó jẹ́ pé èmi nìkan ni mo jókòó sága ó tọrọ ni ìyẹn fi ṣó wípé èmi náà nìkan ni mo máa gun òkè yẹn ibi tẹ́ máa wà yìí náà ni kò sí yàtọ̀ àwọn ẹ̀pọ̀ omi lè gbá o. Ah. ayé fẹ́lẹ́. ẹ pẹ̀lẹ́ ayé dúró. Hmm ẹnu ẹ ti ń lé belebele ó fẹ́ bù wá ẹ kò sí nǹkan kan kò tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀ tá a ti fẹ́ bá wọn sọ náà lọ́sùn kò sí bá wà nínú kinní náà kò sí ìtòmọ̀ bí wọ́n ṣe kinní kan kò sí ìtòmọ̀ hmm. ìmúra kò sí kankan ní nǹkan méjì tí mo fẹ́ bẹ sọ pé àwọn ẹmẹ̀wá èyí náà kí gbogbo yín máa rìn ṣé rí bí mo ṣe wà yìí èmi ti kúrò láàrin yín ọ̀tọ̀ láyé mi mo ní class gbogbo nǹkan ni mo wà ṣé rí mo kàn mo kàn manage yín ni tó tọ̀rọ̀ ni mo kàn mẹ́nẹ̀jì ni torí pé àpọ̀ nílùú wáyà àfi bẹ́ẹ̀ pọ̀ náà mo kàn wọ́n pé kí n kàn máa hmm, kí n ṣáà máa lò yín bẹ́ẹ̀ títí ọlọ́run á fi ṣe tí màá fi kúrò láàrin. tọ́lá ní àwa náà ní báyìí náà lọ èmi ti lọ mí lọ wàhálà ó ní ṣoríire ṣọ́jà àlá tí mo láyẹn ó ní ṣoríire. ọjọ́ kìnnà nù èèyàn kan mọ̀wé èèyàn kan mọ̀wé àtẹ̀ntó mọ̀wé àtẹ̀ntó mọ̀wé táwa ló hẹ̀pọ̀ ara wọn lénìí ṣojú kọ̀ǹgbà kọ̀ǹgbà. ìkọ́ tó tiẹ̀ ṣe èmi ni pé ṣe bó sọ ní pé èkó tó lọ o orí bá ti ṣe òrọ́ náà kò gbà o kí wọ́n lọ́dẹ tẹ̀sùn ní pàdé dàbí ńlájà fún ọmọ ẹlẹ́nu ẹ̀ ṣe padà ń de kò dé pé òkú ẹ wá fẹ́ ráde wọ́n wá ń gbé dìgbàdìgbà kò yé mi. ọmọ ẹlẹ́rìí ò ṣe ní jẹ̀gùn ọtí pé ìwà burúkú tó ń wù fún wa ń bíbá yìí olóore àti àwọn aláàánú ẹ ọmọ àjẹmọ sí. ẹ ẹ màmá ń bẹ ṣe rí tábà gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ ah, tàbá bá ṣe rẹ̀. iye olè máa ṣe yẹn náà kó má wà òkè sórí ohun rẹ̀ ń sìn yìí èmi ìrè ó ti lówó ti lọ́lá òun lówó ọkọ ẹ̀ tún lówó kí ló ṣẹlẹ̀ ìgbà tó fọwọ́ tó fara rọ̀ mí bẹni tó fara rọ̀ ìgbàgbé sìn jọ ṣé kèmi jèmi láláàánú ẹ̀ máa ń bí o tí ìrè olóore ẹ torí pàjẹ́ mi lólóore ẹ àwọn olóore ẹ máa blọ̀ o ohun rèé ò kọ́ níwèé ó padà rí bá ti ṣe ọgbọ́n náà gbégbà òun ló ṣe ibi tí èèyàn bá máa dé ó máa dé bẹ́ẹ̀ ó kọ̀ọ̀kan lójú ni àwa náà tí ò jẹ́ tí ì dá fún lé ní o tún fi inú àgbọn létí pé tó bá tún dá fún wa àtún ní ṣègbéra bẹ́ẹ̀ ká tún bàtàn wa kó má bàa dà bẹ́ẹ̀ yẹn tiẹ̀ àti sùwó ọ̀rẹ́ mi ó ṣe tó òfò òyògó. meanwhile gbogbo agan pàápàá nídàá ti máa rí ọmọ tá à ń ro ìyẹn mọ̀ pé àròkàn ló máa ń mú ẹkún àsùn ẹ̀yà fún gbogbo nǹkan lẹ́fọ̀ọ́ lọ́wọ́ lọ́wọ́ ṣe pé ẹ jẹ́ ká yọ ọba ìbẹ́ bẹ́ẹ̀ ni ọ dípò ó ṣe pin òṣì ló ṣe nínú tróba kẹrù. ẹ ṣàjẹ kàfi sílẹ̀ nǹkan tá a gbàgbé ọ̀rọ̀ àná àníwẹ̀ ní bá ṣe rí so just let it go. bàbá máa ń bèrè kan rẹ̀ gbèsè ló máa dálẹ̀ yìí jà ah, irọ́ ló pa ṣé wọ́n gbàgbé pé ẹni tó bá rò pé òṣìkà ńlẹ̀ báyìí tóun náà bá fẹsẹ̀ ta òṣìkà ti dìbò. gbogbo yẹn akọ́lọ́dé kìíní ti kò jẹ́ sílẹ̀ ah, reason tó fẹ́ fi ya adára ń ta má dáa ni kí ló dé tó lè kọ́kọ́ tún bí ẹ̀ṣẹ̀ kó tó lọ tún tàṣe. ó dàbí pé torí pé anytime tẹ bá ń bá mi sọ̀rọ̀ màá kọ́ máa sọ fún yín pé bóyá later later later òun ni kò jẹ́ kẹ́ mọ̀ ń pé ẹ̀ gẹ́ tààrà yín. ṣé ní. ìyẹ́. gbàmí kí lọ wá dídì irú aṣọ tọwọ́ yìí aṣọ àwọn tó bá ya wèrè tí a máa fi dé wọn mọ bẹ́ẹ̀ dì lọ́sibítù lọ́wọ́ yìí. aṣọ nọ́ọ̀sì ni mo ti gba oyè níbi iṣẹ́ mo ti di nọ́ọ̀sì báyìí.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 tẹ́lẹ̀ kan náà wọ̀ ni. máa máa rún lẹ́gbàlẹ̀ kan náà. Ah, ẹ ṣòro. Ah! Eh, eh, ọ̀gá mi ò fi bẹ́lẹ̀ o ẹgbẹ́ olóògbé ọ̀gá mi o ọ̀gá mi mọ́ mi rẹ̀ ṣe gan-an ọ̀gá mi ò wẹ̀ jẹ́ kí n sọ sáìtì mo láìkì jù fún yín sáìtì mo láìkì jù. Ah, ó máa kan lọ́rùn. ọ̀gá mi ò yẹ bẹ̀rẹ̀ ṣẹ́. ara mi ò yá ẹ wá dàkú mo fẹ́ rí nọ́ọ̀sì sídìkì yọ bọ́ọ̀sì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 àti mi tó kọkúlé ni mo rí. so. mo ti sọ mo sì ti yanjú ẹ mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀. lémi tí mo mọ̀. <laughs> lẹ́yìn tí mo fẹ́ kò sí bó kò sí bó ti lè wù kó rí wèrè ó rù yọ èéfín ìwà. ẹ má bínú. gbẹ́sọ̀ gbẹ́sọ̀ ọkọ jìjìrìn. bọ̀dá dénde. dákẹ́ o ìjọ tó ìjọ tó wọ́n bí o fẹ́ sọ fún ọ ní o inú òde ló wà o bọ́ ọ bá fẹ́ bọ́dún òde jẹ́ kán gẹrun orí rẹ o tátẹ́gùn bá fẹ́ sí ọ lórí o kọ̀ọ̀kan bọ́ nínú half a day nínú hundred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 wọ́n á máa ṣe snap wọ́n ti fi èsì sí sixteen ẹ̀rọ yóò wá ṣe lálálálá dé bọ̀dá wèrè táyé ṣe ìyẹn ló wà dé kúkú nírònú méjì gbà ibẹ̀ ni ó wọ̀ lọ. ó ṣàwùjọ náà pé obìnrin ò ní wà hmm. ó pẹ́ ń lé ọkọ yóò tó fi ń ṣe é hmm. àṣẹ náà ha ni.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 a delete ẹ̀ record tó bá ti bọ́ ọ̀rẹ́ ìlú ẹ̀ bá mi wí. níyẹ. níyẹ o ṣe bí wàá lè ṣiṣẹ́ yẹn. kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ̀ má bínú o two hundred k one hundred k bẹ́ẹ̀ tí mo fẹ́ yẹ jìnnà ó ní kí lọ sí business account kan pé owó kan fẹ́ wà nínú owó kan máa wọnú account mi bíi ten k àbí twenty k tẹ̀ mú pé àbí thirty k àbí mi kàyé zero tó wà bẹ́ẹ̀ dáadáa two hundred k mo owó ìjọba mi kàyé zero tó wà lẹ́yìn. mo wí kò mọ wí gẹ́rù. Ah! two hundred ni o. ẹ jẹ́ àìsàn the money wey we get yo. yóò lè fi ní ṣẹ́gun. ọmọ lókè lókè lókè lókè fún ẹni. lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. èyí ló lè gbé wa débẹ̀. lọ́wọ́lọ́wọ́ ọ̀rẹ́ o. sàmìkì. aláwí kókó ọmọ pé ìwà lẹ́wà ìwà la fi gbélé ayé o ìwà lobìnrin fi gbélé ọkọ gbogbo ẹni tó bá rí ni mo fojú parẹ́ o a sì mọ fojú tẹ́ńbẹ́lú àwọn ọ̀rẹ́ ọkọ àtìyá ọkọ ọláwí kòkó ọláwí kòkó ọláwí kòkó lójú ọlọ́rọ̀ o.